alihamdulilahi lakahiri fawqa ibadi ọpẹ́ fún Ọlọ́run ọba wa ọba tó jẹ́ pé ó jẹ gàba lérí àwọn ẹrú rẹ̀ lẹ́yìn ìgbà tó dá wọn tán wasalaatu wasalaamu ala nabiyina muhammad ìkẹ́ Ọlọ́run àti ọlọ Ọlọ́run kó bá nabi wa muhammad wa ala alihi wa sahabati ajma'in àtàwọn aráalé àtàwọn sọhábà rẹ̀ lápapọ̀ iman ẹ̀yọ́ màá mi nínú ẹ̀sìn wa èyí tá a fi bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí lábala tawhid èyí tí a yanjú lọ taswiyatul khaliqi bil makhluqi fil mashi'ati shirkun asghar òun náà ni ìmáa fi ìtaadá àti ọlọ́run ọba dẹ́dá ṣe déédéé ara wọn níbi alimashi'a kí ni wọ́n pè ní alimashi'a alimashi'a náà ni pé bí mo ṣe fẹ́ kórí wọ́n ní ìwà máa fi ẹrú ọlọ́run ọba àti ọlọ́run ọba sí déédéé ara wọn lérí bí mo ṣe fẹ́ kó rí nìyí ṣíríkù ní asuga ẹ̀bọ kékeré ni kọ́lọ́ mọ́sá yìí sọ ní bẹ́ẹ̀ jama ka qawli ma sha Allahu wa shi gẹ́gẹ́ bí kéèyàn máa sọ fún ẹ̀dá ọlọ́run kan nínú tọ́lọ́run dá ntí ìwọ àti Allah bá fẹ́ ló máa ṣẹlẹ̀ àbí ká máa sọ fún onítọ̀hún pé ntí Allah àti ìwọ bá fẹ́ ló máa ṣẹlẹ̀ ká fi fífẹ́ Allah àti fífẹ́ ntọ́lọ́ndá ká fi ṣẹ́gbẹ̀ẹ́ ara wọn kọ́ mọ́ sọ èyí tó jura wọn lọ ẹni bá ń sọ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn wa ẹbọ kékeré ní í ṣe tọrọ ọlọ́run ọba yìí ṣẹgbẹ́ nìkan fífẹ́ ọlọ́run ọba ó sì ṣàgbà gbogbo fífẹ́ ntọ́lọ́n bá fẹ́ ní ọ̀sẹ̀ ntọ́lọ́n bá fẹ́ kò ní í ṣẹ ọlọ́run nìkan ló ní ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹbọ kékeré ni téèyàn bá bá bẹ́ẹ̀ kú yọ wọ̀nà kó tó wà lè janna adẹ́lílu ala anna al-mashi'ata lillahi wahdahu la sharika lah ẹ̀rí tó jẹ́ àmà pé ìfẹ́ kí nǹkan kan ó ṣẹlẹ̀ ọlọ́run ọba Allah nìkan ló ní kò sẹ́nìkan tó lè fẹ́ nǹkan kan tí fífi ọlọ́run ọba ò ní sẹ́ńtórí pé òun alimasiya lillahi wahdahu la sharika la fífẹ́ yìí ọlọ́run ọba nìkan lónìí kò sẹ́nìkan tó lè bọ́lọ́run ọba ṣorogún níbẹ̀ nínú gbogbo ohun tọ́lọ́run ọba dá ìbá jẹ́ni tó súnmọ́ ọlọ́run ọba jù nínú àwọn ànábì ọlọ́run àbáwọn màláìka àbáwọn wòlíì ọlọ́run sẹ́rí àwọn wòlíì ọlọ́run àtàwọn ànábì ọlọ́run àtàwọn màláìka àti gbogbo àwọn ẹni rere fífẹ́ tí wọ́n máa tẹ̀lé fífẹ́ ọlọ́run wọn ò lè dá nǹkan kan fẹ́ àfi tọ́lọ́run àjẹlẹ yìí orin lẹ nínú àkídà wa ọlọ́wọ́n bá ń sọ́nà al-Qur'an al-Karim ba'da a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní wa ma tasha'un ọlọ́wọ́n bá ní gbogbo yín ẹ̀ lè fẹ́ kankan illa an yasha Allah àfin tọ́lọ́mbà fẹ́ nìkan ní ó ṣẹlẹ̀ Rabbul alamin ṣé bóun lọ́ọ́ gbogbo ayé suratu takwir aya twenty nine bí kò dalil kí ni àgbọ́yé tá à ń gbọ́yé lábẹ́ aya yìí òun náà ni pé ntọ́lọ̀ ń bá fẹ́ ní ọ̀sẹ̀ kìí ṣe ntọ́kanú ẹrú ọlọ́run ọba bá fẹ́ ẹ̀yọ́n màá yá mi nínú ẹ̀sìn wa ló ṣe pé àní máa fi fífẹ́ ẹ̀dá àti tọ́lọ́run ọba sẹ́gbẹ̀ẹ́ ara wọn ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ọba ń sọ ó ní kullahumma ìwà nàbì sọ pé mo pè ìwọ ọlọ́run ọba ọba ọlọ́lá tó lọ́lá tó tilẹ̀ mùlìkà máa ń tàṣà ẹni tó bá wùwọ nìkan lọ́mọ ń dá lọ́lá wàtẹ́nzẹ́hùn lè múlíkà mi máa ń tàṣà ó sì máa ń gbọ́lá lọ́wọ́ ẹni ọba wù ìwọ nìkan wọ́tún ẹ̀zùn máa ń tàṣà ẹni bá wù nìkan lọ́ọ́ máa ń sọ́ dẹ́ni yìí wàdúdìlù máa ń tàṣà ẹni ọba wọ nìkan lọ máa ń sọ díẹ̀ ní ẹ̀tẹ́ biyadika li khairu biyadika ká ọwọ́ ọ̀wọ́ ọlọ́run ọba nìkan ṣoṣo lórí wa innaka ala kulli shay'in qadir ìwọ nìkan ló sì lágbára lérí gbogbo nǹkan ẹlòmíì ò tún lágbára mọ́ suratu alimoran moran aya twenty six fíkẹ́ òdẹ́lẹ̀ kí là ń gbọ́ yé nínú aya yìí òun náà ni pé al-mashi'atu lillahi wahdahu la sharika lah mo fẹ́ kí nǹkan báyọ̀ ṣẹ ọlọ́run ò fi sọ́wọ́ ẹnìkan ọwọ́ Allah nìkan ló wà fífẹ́ tiwa yóò máa tẹ̀lé fífẹ́ ọlọ́run ni ad-dalil ath-thalith ọlọ́run ọba tó ń sọ ní Qur'an wala taqulanna li sọ láyéláyé rẹ lérí nǹkan kan inni fa'ilun dhalika gada ipò ọ̀fẹ́ ṣe lọ́la má sọ pé o fẹ́ ṣe nǹkan kan lọ́la illa an yasha Allah àfi kí aláwọ̀ fẹ́ tá aláwọ̀ bá ti fẹ́ òórì ṣe tá aláwọ̀ bá ti fẹ́ òníri ṣe ìwọ má máa sọ pé o fẹ́ ṣe nǹkan kan lọ́la làáfi máa sọ pé insha Allah tọ́lọ́mùbá fẹ́ mo fẹ́ lọ síbi báyìí insha Allah ń báyìí insha Allah aya yẹn wà nù suratul kahf aya twenty three to twenty four wa idafatul mashi'ati ila Allah wal káwa máa fi fífẹ́ ọlọ́run ọba àti fífẹ́ ọmọ èèyàn káwa fi ṣẹ́gbẹ̀ẹ́ ara wọn ìpè ntọ́ ọba ti fẹ́ lọ́lọ́run ọ̀fẹ́ ntọ́ ọba fẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ ṣírìkùn asghar àwọn àlùfáà ní ẹ̀bọ kékeré ni tẹ̀yìn bá bá bẹ́ẹ̀ kú èèyàn wọ̀ náà kó tó wà lí jánnà bàkàwọ́lì ma sha Allah wa ṣe gẹ́gẹ́ bí gbólóhùn táwọn èèyàn máa ń sọ ìpè ntọ́lọ́run ọba fẹ́ àti ntí wọ́n fẹ́ inú ọ̀sẹ̀ ni àwọn àlùfáà ní eléyìí ẹbọ ni kí ló dé tó fi jẹ́ bọ lè tẹsùn wẹ ti bẹyìn náà wọn ma torí pé àti fífẹ́ Ọlọ́run àti fífẹ́ ẹ̀dá àti fífẹ́ gbé ara wọn pé méjèèjì ń bára wọn lọ ni tẹnìkan bá ti fẹ́ ẹnìkejì náà fẹ́ ntọ́ fẹ́ ntúláàsì bó o láti mọ̀ pé bọ́ ni àwọn kò tọ́ yìí lata anna yahudiyan atanabiya sallallahu alayhi wa sallam arábìnrin kan wọ́n pè ní kò yìí la ó ní yahudi kan júù kan ọlọ́wọ́ abá anabiwa muhammad sallallahu alayhi wa sallam fakọ́l ọwọ́ a sọ pé innakum tushrikun ọlẹ́yin sahaba ẹlẹ́bọ nìyí tẹkùlù náà ma sha Allahu wa shi ẹ̀ máa ń sọ pé ntí ọlọ́run bá fẹ́ àti ntí arákùnrin yìí bá fẹ́ Muhammad ọ̀gá yín iná lọ́lọ́run bá fẹ́ ntí ànábì bá ti fẹ́ ọlọ́run ní fẹ́ ẹ̀ máa ń ṣẹbọ pẹ̀lú ẹ̀ nígbà ànábì gbọ́ báyìí ànábì wá ní ẹ̀ ń sọ hábà ntí Yahudi yẹn wí yẹn òótọ́ lọ́sọ̀ òótọ́ lọ́sọ̀ amarahun an yakulu anabi wa pa wọn láṣẹ pé gbogbo àtẹ́yẹ bá ti fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ni ẹ máa sọ pé masha allah thumma shi'ta ìtọ́lọ́wọ́n bá bá fẹ́ lẹ́yìn náà ìtiwọ̀ náà bá fẹ́ tí ọmọ wa tẹ̀lé fífi ọlọ́run òun ni yọ ṣẹlẹ̀ anabi ni tẹ́ bá ti wí báyìí anabi ni ẹ kò lẹ́lẹ́bọ̀ kọ́lá abdullahi ibn abbas afáwa abdullahi ibn abbas àwọn náà tó sọ pé anna rajulan qala linabi sallallahu alayhi wa sallam lẹ́yìn gbàtà nabi ti wọ́ọ̀nù wọn arákùnrin kan tó wá pàdé ànábì ó wá ní masha allah wa shit ó ní ntọ́lọ́mba ti fẹ́ tiwọn náà sì fẹ́ ní ó ṣẹlẹ̀ tó bá ti fẹ́ kò ní ṣẹlẹ̀ ànábì ní faqala aj'altani lillahi niddan sọ fẹ́ fi mí ṣẹ́gbẹ́ ọlọ́nu ó fẹ́ fi mí ṣe orogún ọlọ́nu tájọ́ ma decide tájọ́ ma fẹnu kò lérí ní tábà fẹ́ masha allah wahda sọ pé ntọ́lọ́mba fẹ́ nìkan ní ó o anabi correct wọn alẹ́ mùsùlùmí náà fi biladi yorùbá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lẹ̀ yorùbá lẹ̀ à ń ṣẹbọ kéékèèké tá a mọ̀ látara fífẹ́ ẹ gbọ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tí wọ́n máa sọ pé táwọn bàbá bá ti fẹ́ bẹ́ẹ̀ bí ó ṣe rí nìyẹn bàbá náà sì dákẹ́ yọ máa wò sùn èèwọ̀ ni o bàbá ò lágbára ọlọ́run nìkan lọ́ba tí máa fẹ́ nígbà míì a máa sọ fáwọn aṣíwájú wa ntẹ́ ẹ bá ti fẹ́ ṣéwù ẹ̀yin ṣéwù bàbá wa ntẹ́ ẹ bá ti fẹ́ ní ọlọ́run gbọ́dọ̀ fẹ́ àṣìṣọ̀rọ̀ ni ọ̀pọ̀ lọ́dọ̀ àwọn alìtọ̀rí ìka kọ́lọ́mọ́sábà ni tí wọ́n ṣe nínú tá a máa ń sọ nílẹ̀ yorùbá ẹlẹ́ẹ̀kẹta yóò ní àfa ntẹ́ ẹ bá ti fẹ́ lọ́lọ́run máa ṣe wọ́n lé léyìí àṣejù ni nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ ẹbọ ni gbogbo wa pátápátá fífẹ́ wa ń tẹ̀lé fífẹ́ ọlọ́run bá ni ọ̀kan nínú àwọn alfa àtẹ̀sán òye nílẹ̀ yorùbá ó sì sọ̀rọ̀ ó ní ìgbà tá a tó mọ̀ wọ́n ní wàlẹ́ ọlọ́run ó di ìgbà tí ọba mú ọlọ́run ọba ṣe ń tí ọ̀fẹ́ ṣe tí ó wàá ṣe ń tú láàsì nígbà náà ló di wàlẹ́ ọlọ́run ọba ní walam yakul lahu sharikun fil mulki ọlọ́run ọba ní gbogbo tí mo dá kò sí ẹnìkan kò sí ẹnìkan tó tún jẹ́ igbákejì fẹ́mi nínú ọlá mi walam yakul lahu waliyyun minadh-dhull kò sẹ́nìkan tí ma tẹ̀ fún èmi ọlọ́run tí wọ́n ma wá darí èmi lérí tí n fẹ́ ṣe suratul isra aya one one one one one one wa min taswiyatil khaliq bil makhluq ìmá fi ẹ̀dá àti Allah sẹ́gbẹ̀ẹ́ ara wọn nínú ọ̀rọ̀ àtàwákùlù ala sabab kí là ń pè ní àtàwákùlù ala sabab òun náà ni ká máa lo gbólóhùn láwùlá láwùlá fúlàn tí ì bá sọlá bàbá mi ma wasaltu ila hadha al makan ìbá ti dáyé tí mo wáyé ẹbọ ni o ká máa sọ pé bí yorùbá sọ la dráìfà tó ma mọ́tò wà yẹn mọ́tò wà ọba dànù ká máa pé bí yorùbá pilot tí wa plane yẹn tó ma wà dáadáa yẹn plane wà ọba já wọn ni ẹni tí ó jẹ́ mọ́tò ọ̀dànù ọlọ́ni ẹni tí ó fẹ́ kí mọ́tò ọ̀dànù ọlọ́ni ẹni tí ó fẹ́ kí plane ọjà ọlọ́ni ẹni tí ó ẹni tó fẹ́ kó débi tó dé yẹn ọlọ́ni adelil ẹ̀rí lérí ń tà afaawa abdullahi ibn abbas wọn sọ nínú tafsiri aya yìí ọlọ́wọ́n bá ní fala taj'alu lillahi andadan wa antum ta'lamun ẹ má mú irú fún ọlọ́wọ́n bá o tẹ́yìn náà sì mọ̀ pé ọlọ́wọ́n bá o nírú o ẹ má fẹ́ni kankan sẹ́gbẹ̀ẹ́ ọlọ́wọ́n bá tí ó dàbí ọlọ́wọ́n nínú suratul bakara aya twenty two afaawa abdullahi ibn abbas wọn wá ń túmọ̀ aya yìí wọn wá ní ara ẹ̀ náà ní qawlu rajul kí arákùnrin kan kó sì máa yanu sọ pé lawla ọlá Ọlọ́run àti lágbájá àwọn ní kódà o nítorí ká máa sọ ni pé bẹ́ẹ̀ bá sọ ọlá Ọlọ́run àti lágbájá tọ́lọ́ ń lò ń sábàbí fún mi wàláwò lálẹ́ kò lẹ́yìn bá tu la àtànà lẹ́sọ̀ọ̀sù bẹ́ẹ̀ bá sọ ọlá ajá tó wà lójú ọ̀nà olè ọba wọlé o nítorí ká máa sọ ni pé bẹ́ẹ̀ bá sọ ọlá Ọlọ́run àti ajá tọ́lọ́ ń lò ní sábàbí tó gbó àwọn olè yẹn ni òjì wọn wọlé nínú àwọn nǹkan tí òní ba ìgbàgbọ́ wa jẹ́ tó ká máa wí òun náà ni pé bí ìbá sọlá ọlọ́run àti ọ̀gá mi tọ́lọ́wọ́n bá ń lò ní sábàbí fún mi ìbá ti dépò tí mo wà yìí bí ìbá sọlá ọlọ́run bí ìbá sọlá ọlọ́run láwùlọ́lá láwùlọ́lá láwùlọ́lá nítorí ọlọ́run bá ní musabbibul asbabi sábàbí tí wọ́n ń wò pé ó gbé ọ dépò àbí ọ sọ ọ́ dèèyàn ni ọlọ́run fúnra rẹ̀ ló dá sábàbí hùn òun náà ló fi ẹsẹ̀ kò ń gẹ sábàbí òun náà ló jẹ́ ọrọ̀rùn fún sábàbí láti ṣe àjẹ́ pé eléyìí ká mójútó wa min dhalika lára ẹ̀ náà ni ká máa sọ pé a ìbá ti ṣe báyìí lérí àwọn nǹkan tó ti kọjá bọ́ ọba ṣe bẹ́ẹ̀ náà ètí ọ̀sẹ̀lẹ̀ náà lọ́sẹ̀lẹ̀ àbá ti gbọ́ náà sódì ọ̀nà abúlé ìgbà tá a gbà yé òun lọ́fà tọ́lọ́pàá fi mú wa a ká pé a a arákùnrin yẹn bá lóògùn yẹn ní ìbá jí kú gbogbo àwọn eléyìí ọ̀rọ̀ ẹ̀ bọ́ ni bó lóògùn yẹn náà àsìkò tọ́lọ́ ni ó kú náà ló kú yẹn ànábì ní fa iná láwò ànábì ní nítorí pé kọ́ ọ máa sọ pé a Baba mani àbá ti ṣe báyìí tẹ́fúta wò amala ṣèyítọ́ọ̀nì yóò ṣílẹ̀kùn àdánwò ṣèyítọ́ọ̀nì fún ọ inú rẹ ọmọ bàjẹ́ ọmọ gbadadalẹ̀ àmọ́ tó bá ti gbà pé ntọ́lọ̀ ń fẹ́ ìlọsẹlẹ̀ yẹn ntọ́lọ̀ ń fẹ́ kó ṣẹlẹ̀ náà lọ́sẹlẹ̀ ìka kò ní í àfi pẹ̀lú ọmọ ọlọ́run ọwọ́ àsinmi abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́mọdé àṣìṣọ́ o àṣìṣọ́ ọ̀rọ̀ ní gbogbo ntàkàálẹ̀ yìí o ẹni bá sì ti ń sọ ọ̀rọ̀ kó lè túbà lọ́dọ̀ ọlọ́run abẹ́lẹ́ wọn aláàkọ́lọ́mọṣẹ́ ṣàforíjì fún wa wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.